ṣe ó bá yá sí pé ọlọ́run ọdọ̀ sí ẹni ọ̀tún àti ẹ̀mí àti wa ní àlá òbíṣẹ́ náà ti ní ọkọ torí náà ala wà sálá wà mà sábà ní kó fẹ́ lómi ṣùgbọ́n yóò da burú síta yẹn láti fẹ́ jẹ́ oníjàmbá kó kúrò kó parí àlámà ìgbọ́dà yẹn kó kàti àbí kàti kọ́ọ̀tù nínú ṣùgbọ́n yẹn tẹ́gẹ́dẹ̀ ọ̀dẹ́sẹ̀ túbọ̀ náà yẹn pàṣẹ ẹni yí àwọn ọ̀fẹ́ àwọn mẹ́rin kéde kó wọlé rẹ ó ọdẹ yìí kọsán kó wọn fẹ́ mọ tó tó nà fẹ́ tẹ́lẹ̀ òye àjẹpọlọ tẹ́lẹ̀ ti lọ́wọ́ rẹ ní àgbàdo ṣùgbọ́n jẹbi wọn àwọn ọdẹ pàtẹ ìrẹ ti ṣe tán sí tó èyí ti ṣe tán bí ìgbọ̀fẹ́ yakọ náà bí ìfẹ́ ṣe kí ni o bí ìrẹ́ yakọ náà kọlọ tó bá fẹ́ tó náà ti rẹ jù irú yẹn kọ́ o kò sí kìyà rẹ kankan bẹ ẹni tó ṣe tán àtẹni tó ṣe tán ẹni tí èso tán kó kó ní sẹ́kọ̀ọ́ ọlọ́run jọba àdúgbò ṣáà ẹ̀rọ ìgbàdẹ́ ìṣẹ̀lẹ̀ àwọn tí àwọn ìṣòwò àyè ẹ̀ẹ́mẹ́sàn ọ̀ǹtò tó jẹ́ pé bàbá kan náà ni ó bí ẹni àtìgbàdé yìí wọ́n lè pè pé ọ̀ǹtò láti ẹ̀rọ màmá ń bọ́ láti ju ẹ tó jẹ́ àbúrò bàbá mi ìgbọ́n màmá ló ń wọ́n bọ̀ ó lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò kò rẹ́ra. náà ìmọ̀ àbúrò àti ìbára ṣe sábà ìmọ̀mọ̀ àwọn àdébọ̀ ọ̀rẹ́ òun lọ. òun sọ wípé àwọn tó bá jẹ́ pé wọ́n bá jẹ́ ọkùnrin náà ibùdó nínú àwọn tó sọ̀pọ̀tì láàrin ẹni ṣé sẹ́yìn sábì nínú títù súnà màṣẹ́ ọ̀la àwọn náà sọ̀pọ̀tì ẹ̀. jẹ́ ìgbà tẹ́lẹ̀ náà ronú sí mórí pé ọ̀rọ̀ yẹn náà tàbá ojú wò ó mo tàjù ọ̀rọ̀ kan tá a lè kùn sí dàní. àwọn àlàyé náà bàbá àti bàtà àtàwọn àbá àtọ́sọ bẹ́ẹ̀ ni pé tó nínú àwọn èèyàn náà wọ́n ti tẹ́wà ní ìmọ̀ àbúrò ànípa alámọ́dé àbí kò sí tó burú bẹ́ẹ̀. Tẹ̀lé sábà nígbà àtọ̀wá ti dé àwọn márùn-ún ní ẹ̀kọ́ kápẹ́lẹ́ tẹ́wà ní ìkòjọ́ rẹ̀. Lákọ̀ọ́kọ́ àyùsè, ẹni tó bá jẹ́ ẹgbẹ́ pẹ̀lú yẹn jẹjẹ, ẹni tó bá jẹ́ àwọn àlẹ́ xaalu xaalu làwọn àbòkò jẹ́ àmọ̀ xaalu yẹn tó jẹ́ pí ọ̀kù rẹ̀ tó jẹ́ bàbáná ọ̀kù tó yẹ pé ìyàwó dà ọ̀pọ̀ o lè jẹ́ wàlíyù fún bákan náà ẹni tó bá jẹ́ ọ̀hù lìbùsì tẹ́lẹ̀ ti sẹ́ pẹ́yàdà rẹ̀ kọ́ bí mo ti jẹ́ ọkọ̀ tó tó wá fẹ́ bàbẹ́ ó lè ṣe wà nínú fún ipò alikali òun ó lè ṣe wà nínú ipò àlá yẹ lìbùsì ó lè ṣe wà nínú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tó bá jẹ́ wípé àwọn wà nínú ta àkàní kọjá akọ́bà ní bá ti dàbá yìí tí gbogbo wọn wà sí mọ́ ó lè kan àwọn èèyàn náà wà lọ́wọ́ rẹ̀. Eh, ìbéèrè tí yíyẹ ní ìbéèrè ah, I do send to the sister I'm interested to marry text sorry I do send to the sister I'm interested to marry text messages in like uh, including my love to her just to pour that just to pour out my heart that I really love her is it right for me without having. ṣe ìfẹ́ àwọn àfà ìṣẹ̀lẹ̀ àìkú ṣẹlẹ̀ kan yẹn irú àwọn mẹ́sẹ̀jẹ̀ tí a bá fẹ́ ìṣòro ẹ̀ bí ìgbà tá a wà ní kálúwà bá a ṣe máa sí ìdí wípé tó tẹ̀lé ẹ bá ń kà á bí ìgbà tó wà fọkùnrin jọ fẹ́fẹ́ inú rẹ̀ máa dùn yóò bí ìgbà tó jọ wà ní kọ́rọ̀ òun ni ó wà fáà ní ọ̀dà ṣùgbọ́n ẹgbẹ́ láti fi mo nífẹ̀ẹ́ rẹ ní àwọn ọ̀nà tí ò ní mú àdánwò kankan dání sọ̀rọ̀ mi sí ṣùgbọ́n pẹ̀lú experience àtàwọn nǹkan tá à ń gbọ́ láwùjọ wa yìí àwọn èèyàn kọjá àlà lórí text message àwọn èèyàn kọjá àlà àwọn ọ̀rẹ́ tó lè gbà sí ìfẹ́ hàn sóde ní wà tí ó bà pé orí fi òun títẹ̀ yóò ti ara ẹni kọ́ bọ́ fún lẹ́bùn ní ìsìn orí pé o lè sẹ́ni ìta kàdí sí ọkọ̀ fún máa kọ́kọ́ o lè kọ́ lu ẹ̀kọ́ sọ́kọ́ báwo ni o ẹ̀kọ́lọ́kọ́ lọ́dà kẹ́mẹ́ta jọ mẹ́jẹ̀ torí pé àwọn tó ń kọ́ ju kéde nílẹ̀ lọ́dà kẹ́mẹ́ tí mo mọ̀ tó yẹ sí pé ó kéré jù kò kọ́ lu sísà tó fẹ́ fẹ́ lójúmọ́ yóò fẹ́ kọ́ rẹ̀ bẹ́ẹ̀ díẹ̀ ní abẹ́ máa rùn i'm telling you kì í ṣe ní wọ́n sọ̀rọ̀ fẹ́ sílẹ̀ lógún ẹ bẹ́ẹ̀ gbọ́ ni o ó lè kọ́ rẹ̀ lásòbà àtàwọn ẹkùn báwo ni so ti díso ṣe nẹ́fìlà lóru ok mo ní kí n kẹ náà ní bí a thirty seconds tọ́tù bẹ́ẹ̀ bíi ten bó o ní so ti dé school ok ọ̀dà o ó fẹ́ bẹ́ẹ̀ bíi two bó o ní so ti dé so ti jẹ́ ọ̀fẹ́ ṣé ọ̀fẹ́ tí o bá ti akọ́lù sísá yìí lásìkò tí wọ́n kọ́ rẹ̀ lọ́wọ́ àwa disturb àbá àfa ń bọ̀ wọn jà ní wọ́n yẹ kí pé àṣejù náà ti wọ̀ ó ti á di bá gbogbo ògbà náà tó ní ọfẹ́ fẹ́ fẹ́ wà ní jóná òru ní lọ àwọn nìkan kí ọlọ́mọdé àwọn ọ̀nà àláàyè ilẹ̀ bí kẹmẹ fúnra yín lẹ́kùn kẹmẹ àbáyé ara ní àbúgbẹ́ bẹ́ẹ̀ lọ. mẹ́sì báwọn sọ ni pé mẹ́sẹ̀jì téèyàn bá fẹ́ tí yóò bá ti jẹ́ pé obìnrin yóò mọ dàbí ìgbà kẹjọ wà ní kálíwà lóòótọ́ ẹ̀ yín ìwọ́n wà níbi kò wà níbi ṣùgbọ́n torí pé kọ̀ọ̀fẹ́ bá rí iṣu ni àlera ah, bí tó wà sọ̀rí hà lórí rẹ̀ àátẹ̀wé àwọn àgbàdo ìsìnbáàt àwọn àfọwọ́ṣe lábala pé àǹfààní wo ló mú dání aburú wo ló mú dání. ọlọ́run bá yóò ṣàtọ́. tí adábẹ́ńbẹ́ níta ṣùgbọ́n àwọn òbí rẹ̀ kò fi ọwọ́ sí lórí pé a jẹ́ aláìní kí ni ká ṣe. ọlọ́run bá yóò fọwọ́ di ọlọ́run ní ṣáà. àgbóyè ó di ti alábẹ́ńbẹ́ nǹkan aláwọ̀kọ́ ni wípé sóbìnrin ẹgbẹ̀gbẹ̀ ti kọ́ wà kan fún un sóhun náà bí ẹ̀sẹ̀ tá a ti ṣe sùúrù pẹ̀lú àìní wa tó ń gbé mọ́sálà kan nìyẹn sẹ́ni ó dùn sọ kásìrà lójú kòkòrò fún nìkan at the same time nìkan ó wà highly demanding kásòrò ìdọ̀rọ̀ fúnra wa ó sì tún ní ìdí bàbá ńlá pàṣí france ìwọ obìnrin tó ọ̀bá yẹ fẹ́ sùúrù à ọ̀dà fẹ̀ẹ̀kan mọ́wùlẹ̀ sí tọ́wọ́ kò lè ṣe sùúrù tí mo fẹ́ẹ̀ tọ́mọ lówó tọ́ba ṣe nìka nǹkan mọ́ kọ́ fi díẹ̀ nínú súnà ọlọ́run ẹ̀ àwọn kadà máa balance díẹ̀ díẹ̀ ṣùgbọ́n inú bẹ́ẹ̀ nìsín níjọ́ tí o sí nǹkan kan ó fi gbé o ó sọ àpáàbò pé láti jẹta láti láti dáná kẹ́yìn ṣèbá òsì kàmú àdìsí àwọn àṣà oṣù méjì mo ìdáná ní àná yìí kò sí lè burúkú àwọn àkàndà àwọn oṣù méjì nígbà tí sísà jẹ́ kíkọ́ wà kọ̀ọ̀sìn tó bá wà kọ̀ọ̀sìn alhamdulillah pẹ̀lú pé bàbá mi ti jẹ́ pé olùsí ni pẹ̀lú àṣọ ọlọ́run ọlọ́run mo wá dúró tó bá ti náà bàbá rẹ̀ yàrá ìbámu fẹ́fẹ́ ra tí bàbá ọba ti affect àwọn nǹkan tẹ́ lè ṣe kí wọ́n àwọn èèyàn olókùn súnmọ́ bàbá bẹ́ẹ̀ nínú àwọn àfà àbí nínú àwọn èèyàn nítorí dájú pé wọ́n lè gbọ́ àgbọ̀ yìí pé àfẹ́ lakọ ọlọ́ọ̀dù táwọn bàbá náà sì bẹ̀rù ọlọ́ àwọn ọmọ tó tó ń fèsì rẹ àwọn òbí lákọ̀ọ́dọ̀ wọ́n bàbá arígbé bàbá arígbé nìṣe lẹ́tà àwọn èèyàn tó jìnà recently kọ́lọ̀ kó sàbò níbi fún wa wàláyé kọ́lọ̀ kó jọ kó sàbò wa iṣu kan ẹgbẹ́ tí èèyàn bá gbọ́ èyí ó máa sọkọ́ ni the lie la bí tó o bá ti sọkọ́ ọmọ ìbànújẹ́ àwọn òbí lókìtì yìí lókìtì àwọn ọkùnrin àtòbìnrin débẹ̀ ọmọ tí àwọn fẹ́ fẹ́ra àwọn abẹ́fẹ́ra àwọn àwọn òrìkọ́ wa dúró àwọn òbí tó nípa àwọn náà dé lówó wọn wọn sáàtẹ̀ kan fẹ́ra wọn sáàdà òfin ọ̀sẹ̀rẹ̀ láàrin ọkùnrin àtòbìnrin sáàdà òfin ṣẹlẹ̀ kọ́lọ̀ ọba àlejò lákòókò àmú wa tọ́ba wá ní pẹ́tò pẹ̀lú gbìyànjú tá a ṣe aráwọ̀ yẹn síbà báyìí adáwọn afáàdìde àwọn náà gbìyànjú àdáwọn sọ̀rọ̀ pẹ̀lú sùúrù ni o ìwọ́ tó ọbẹ̀ gbà kan kéré bí ọdún ọ̀làǹdí di ọbẹ̀ tí ó ṣe bàbá yìí fẹ́rẹ́ ẹsẹ̀ ìyàwó kéré bí ọdún ọ̀làǹdí àbẹ̀rẹ̀ láàrin ọkẹ́ ìlú sùúrù pẹ̀lú ọ̀rọ̀ tútù pẹ̀lú àwọn ẹ̀kọ́ Islam tí wọ́n rí pé ah, á láti ẹ̀sẹ̀ yọ̀ọ̀dá rẹ̀ ọkọ rẹ̀ sí ìrìn wà láì ọ̀sọ̀ ọmọlúàbí ọmọlúàbí ń bẹ láàrin sáré òpè àsọ́pẹ́ ilé náà lọ́fẹ̀ẹ́ ojú ṣe gàràgàrà káàkiri sáré pé lóòótọ́ wo lò sí ní ṣùgbọ́n future rẹ̀ wọ ó ní better future tọ́lọ́ bá ní káwọn òbí yẹn padà rò bẹ́ẹ̀ ọlọ́run ní kan gbà tọ́lọ́ bá wá gbà tó o sì rí pé ibi tọ́lọ̀ ń lọ yìí ìfẹ́ yìí ti lé ní sẹ́yìn lẹ́sẹ̀ jìnnà yóò dà kẹ́sìrà yín lẹ̀ àti láwọn èèyàn tàbí àwọn ẹlẹ̀ bẹ́ẹ̀ kí èkó tẹ́ báyà ọkùnrin àti obìnrin lẹ́nu problem nígbà tí wàhálà ṣẹlẹ̀ nílé ah ibi tọ́lọ̀ dé tá a bá sira wálẹ̀ tó súnmọ́ ẹni ká fi jìnnà wọ́n lẹ̀ sira wálẹ̀ lẹ́gbàá ọlọ́dẹ padà sànú ọkùnrin padà níyàwó mi obìnrin náà padà ọkọ mi kálukú dẹ̀ padà fẹ́ tí oṣù wàhálà kankan. sọ yìí dà kán fira wọn ẹ̀ láti pé wọn àyọ̀ǹda lé ó sì lè rí lọ síbi ìsìlẹ̀ gbogbo ọ̀nà tán mọ̀ lẹ́sí bàbá ìṣẹ̀ bàbá ìṣẹ̀ yarí tó ètò dáadé pé àbá rẹ̀ pé sísá ìlú tọ́lọ̀ dé dúró ti gbìyànjú ìṣẹ̀ yàtọ̀ náà ó lè wẹ́lẹ̀ orí torí pé kí wọ́n kọ́ ẹ̀ta pé òṣì òun nílé wọn tàbí bẹ́ẹ̀ kọ́ níwọ̀n náà wọ́n olówó tiẹ̀ náà lọ síwájú tàbí nínú tá a tún lè ṣe nínú àárín yìí láti táà ní sùlùtọ́rù wa ní káláwùjọ ní sùlùtọ́rù bá wà wọ́n gbọ́dọ̀ lọ sùlùtọ́rù mùsùlùmí ni òun yóò gbọ́dọ̀ bá yàwó tọ́ ọba ti lè fọmọ rẹ fẹ́ tọ́tẹ lọ́rùn sùlùtọ́rù ẹgbẹ́ sùlùtọ́rù alágbára ni yóò tó kópa ṣùgbọ́n kò sùlùtọ́rù láwùjọ wa ju aláta nínú yẹn kọ́lọ́ kó lè fún àwọn àmì in a situation where I start to recover and she goes to center the Is there any offense if the sister is such brother if we submit in oh if we submit our goals, talking about the leadership. Sẹ́yìn náà rẹ̀ kọ́ ìṣúná àgbẹ̀rẹ̀ ká ní àtọkùnrin àtòbìnrin. Tó bá lọ fẹ́ fẹ́yẹ̀, ìwọ́n tó jọ́kọ̀ yẹn, ó lè mọ̀ ọ̀gbà. Àbí omi náà lórí threat, tí threat wà lọ́dọ̀ ọkùnrin. Nínú nǹkan tó kọ́ pàtàkì kápọ́nà ọ̀dọ́ lọ́wọ́. Tó lọ bá ti pé yóò lo ọkùnrin méjèèjì ọlọ́run ti ṣùpáyà rẹ̀ àìbẹ̀rẹ̀ nǹkan mo ti rí ìkẹ̀rẹ́ mo ti kẹ́ wọ́n rìkọ́ọ̀dù àwọn kiri lẹ́nu káàdì nígbà tí rìkọ́ọ̀dù mi ìgbà bá sọ àwọn personal issues tí mo ti mo ti bọ́ fún mẹ́rin ṣùgbọ́n nǹkan kan tẹ́lẹ̀ àwọn rìkọ́ọ̀dù sọ wá bẹ̀rẹ̀ tí mo ti bẹ̀rẹ̀ àwọn ẹ̀jẹ̀ ah tàbí ní káàtó ọ̀sán olùkọ́ rẹ̀ ladris èmi ti rírí brother and sister tó yá sí ti àwọn méjì bẹ́ẹ̀ fẹ́ra wọn ṣùgbọ́n ní àánú ọlọ́wọ́ lọ sọ ẹgbẹ́ kí ni o wọ́n padà fẹ́ra wọn náà ni wọ́n kọ́ sí ara lọ ẹgẹ́ eléyìí ọkọ̀ lọ́lá àfáà ni eléyìí ọkọ lọ níyàwó mi eléyìí padà fàfà rẹ lẹ eléyìí ti gbà lẹ wọ́n ti padà fẹ́ra wọn padà. èyí tó ti ní ilé ẹ̀rọ bẹ́ẹ̀ pé ó ti fẹ́ ìyàwó jẹ kí ìyàwó yẹn ti bímọ fún lẹ́tà ìsẹ̀nàfẹ́ ìṣẹ̀lẹ̀ ìyàwó tó ti bímọ fún ó jáde ìyàwó tó wá fẹ́ra àwọn ọjọ́ rẹ̀ ìyẹn dẹ̀ ṣe sùúrù kò lọ́kọ́ bí wà ní wọ́n ti padà fẹ́ra wọn ìyẹn ti wọlé ẹ̀fẹ́ bó ti pẹ́ bí ilé bí mẹ́ta mẹ́rin ní ọkọ̀ yìí. tọ́lọ̀ bá iṣẹ́ ìgbéjèèjì dédé kọ́ ikọ́ bẹ́ẹ̀ òfin ẹ̀rọ mẹ́rin tí tí ọ̀bà gbọ́dọ̀ máa ń jẹ́ kò nílò rẹ̀ fọ́ọ̀kọ́ tẹ́ lábẹ́ra yín tọ́lá kú kọ́ lábẹ́ra yín tọ́lá bíbẹ̀ fọ́ọ̀kọ́. ṣùgbọ́n nínú ẹ̀kọ́ Islam àwa tá a bá jẹ kàbá àtà jẹ omi káfọ bá fi pẹ̀lú àwọn ọmọ ìyá wa tó bá ń di sọ́ọ̀pù ẹ̀ sọ òdodo fún pé bọ́dà lágbájá sọ̀rọ̀ máa ní ní ìní tírẹ̀sì gbòòrò ọlọ́run bá yóò ṣe sísà tí ó da ìdílé lọ fún yín sọ̀rọ̀ mi tẹ́ láti kọ́ mi lè máa píkẹ̀ lọ́la bí má píkẹ̀ sí má ti gbọ́ fún òun lè máa máa kọ́ tiẹ̀ o ìyẹn tá a ti kó wa lọ mo ti ní ìdí stress ẹ̀dẹ̀ dáàbò láàbò àwọn òṣèlú àwọn àyẹ̀kọ́ ṣébìlà ti ní ìdíyàn ẹkùjọ́ mẹ́ta wà lẹ́kùn sàlá mo dàbò yàrá pa ó tún kọ́ọ̀lù sàwọn àyẹ̀kọ́ sàlá mo ní kí ni tó pa nígbà báyà kò ní kọ́ọ̀lù ẹ mọ́ ṣùgbọ́n bá bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ dára lágbọ̀dọ̀ dàlámù dàlámù yẹn ò ní kó àfẹ́ ṣùgbọ́n má bí mùsùlùmí yóò dá ṣẹ́jẹ́ ti bá bùnú muslim ìṣòkú àfikàlù kùfù tó o bá burú ìtọ́ ọba lẹ́gbàrà fẹ́ra yín kọ́ ṣòye ṣùgbọ́n àtàwájọ́ pé ilẹ̀ alájọ́ aláburú fóònù nìyẹn ní àwọn tẹ́tẹ̀ tẹ́tẹ̀ wàláyà nílé ṣe kéde gàgàgà dédé kọ́ ni kó o ṣe rẹ̀ léṣe tó bẹ̀rẹ̀ ọba ti gbà pé ó dá lọ kọ́lọ́ ṣe lóbi ìfọ̀tà rẹ̀. bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ọmọ ọmọdé kọ́kẹ́ rẹ̀ ṣe payá torí pé tó dára àwọn yẹn sìn tí a kò ti lọ́kọ̀ ní tòmẹ́fẹ́ ìyẹn tó lè di kéèkì lọ́dẹ̀ tòmẹ́fẹ́ ṣe ẹ̀ẹ́n gbẹ́rẹ́ fúnfọ́ ìjọba òkú bá lóde mẹ́fẹ́ bì í àìrílé lọ fi àìyéṣu ní ìsinmi kankankan bí kiri mtn ìtẹ́ṣe yìí sísà àkàtà ìkàtà ẹ̀ṣẹ̀ please call me i love you ẹgbẹ́dá wájú àìlọ́sù táwọn fẹ́ tiẹ̀ ní ìbọn náà wọ́n kọ̀ sáwọn ẹni tani kí ni kan àpẹ à ìwọ lórí àìlọ́sù ti àpọ̀fẹ́ ẹni kan lórí méjì tẹ́sí ìgbàgbá àìlọ́sù ìwé bí ẹni ní ìṣúná ọ̀sẹ̀ ọlọ́run èdè kó bá títà lọ́dọ̀ ìyàwó rẹ̀ àìlọ́dọ̀ àpá rẹ̀ ṣé ìgbà kọ́mù tẹ̀lé ẹni ẹni lẹ́yìn kan tó rẹ́ sọ́tà àtọ̀wá bọ̀dá wà láti ilé wọn bọ̀ á tó lè ráwọn èèyàn ní i tí wọ́n jẹ́ kájọ́ ti ọlọ́run kájú ti fún ẹlòmí ọlọ́run ayé ṣe ń tẹ̀sí alọ́run fún ọkọ̀ ìṣàn ọlọ́run. àwọn wọn fẹ́ kí wọ́n sọ lórí ọ̀rọ̀ gender stereotype pé kí ni àbẹ́rẹ́ náà kọ́ sí ọkùnrin àti olóyè. ibo nínú àwọn èsì tó yẹ ká discuss ọwọ́ àmì tí mo kọ síbi so it is alifasu fifty ó wà nínú masala tí mo kọ síbi sọmárì yìí ni pé ọ̀rọ̀ bá contemporary issue lẹ́yìn àti sọ̀rọ̀ àlọ́ sọ́nà àwọn oṣù jẹ́nọ́tàì ní ti kára ni wọ́n ń ṣe kálukọ́ ọ̀rọ̀ fẹ́ra wọn pé tọ́wọ́ bá ti péré òru ṣùgbọ́n ọ̀rọ̀ méjì làwọn àfọ àkọ nípa rẹ̀ nínú àwọn contemporary scholars ó mẹ́rin àwọn àfọ àtẹ́ni wípé kìí ṣe dẹdẹ pé kò níbi ká ṣe nítorí pé kí ni o yọ ọ̀rọ̀ jẹ́ kéèyàn ní sùúrù bọ́ọ̀lì ìlú mùsùlùmí kéèyàn máa lérò ní mùsùlùmí tàbí bẹ́ẹ̀ bọ̀ kéèyàn máa fojú kéde kádàrá ọlọ́run ara àfọ àti ẹni ṣe ti dùn máa ju wa pé kò ní ti ká ṣe genotype kankan ṣùgbọ́n àwọn ìlú àwọn àbá àdìkọ́ sẹ́márì sọ́jọ́ kan láti wọ́n ní pé kò sí tó ta kò ṣe rí àwùjọ wípé a lè ṣe láti fi nàbọ̀ yá nípa afẹ́fẹ́ ṣé ó ní wáìsàn kan báyìí láti ó ní wáìsàn kan báyìí láti kéde pé afẹ́ fi wo kéde pé láti fi yẹ pẹ́rẹ́ àbí láti fi lérò ojú sí i ṣùgbọ́n àwọn àrí mẹ́ta bá fẹ́ ṣe náà alákọ̀ọ́kọ́ kò sí nínú ṣùrù tù fẹ́ hàtù nìkan kò sí nínú mẹ́jẹ̀ẹ́mọ́sí nìkan àti mọ́lá láàbíà kò ní ẹgbẹ́ nígbà tí pé dandan agbọ́dọ̀ ọ̀gá ẹgbẹ́ ẹgbẹ́ pé àti dandan tó ọ̀bá ṣe ọ̀gbọ́dọ̀ fẹ́ nílò ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ọ̀gbìn máa rò pé èyí o mọ́bí ábùbìrì pé kí n gbé bẹ́yàwó mo gbọ́dọ̀ fi jẹ́ láìpẹ́ ṣẹ̀lí àwọn kan fún ṣùgbọ́n ẹgbẹ́ mi kò bàbá jẹ́ bá bìí náà a tún ní ìdíkà tẹ̀lé ọlọ́wọ́ bá fún sọ̀rọ̀ mi torí pé bàbá jẹ́ bá bìí sí àwọn nǹkan bí ìbẹ́ta àlórí ṣe nínú jẹ́ yọ̀bọ̀ bí àbùkù nínú báyìí kò lè fẹ́ lè jáde o àbí yóò fi jáde kò lè fẹ́ jáde ó ní bẹ́ẹ̀ nígbà tí bí ma yọ̀bọ̀ nínú kàlẹ́jì nínú báyìí kò lè fẹ́ lè jáde o. ìkànnì abúlásù wa bẹ lọ́yọ̀ sí dókítà rẹ̀ ti máa dáa kọ̀ọ̀lẹ̀ tó fọ́ fúlàdà bíi ìfẹ́ dáa kọ̀ọ̀lẹ̀ ó ní pé ìgbà tó wù fẹ́ fẹ́yàwó yìí ti kọ́ra lòun ṣe táwọn olóhùn lòun ṣe nígbà tó wọ́n padà tó wọ́n wá di pé òun àti àwọn òmìnira kan náà àwọn as eh, àwọn àwọn sáà nípa ìkáwọn dss lọ́wọ́ wọ́n tẹ̀sí ti tó ti mọ́dà bí ọmọ mẹ́rin ní ìṣèkò sílẹ̀ sí inú àwọn ọmọ wọn. ọlọ́run náà wọ́n fẹ́ ìṣe wàá dss náà ọmọ ẹni kẹ́ẹ̀sì bí ọmọ yẹn kọ́ dáàbò tàbí bẹ́ẹ̀ kọ́ fún yòlò sígbàdé ọlọ́run lágbára rẹ̀ ṣùgbọ́n ẹ bá rí pé ṣẹ̀rí ọ̀tà kò ẹ bá rí pé wípé ń lò ó wò gbé láìpẹ́ nídìí ìdìbò ti máa ní ìṣe bí ìṣe jẹ́ báyìí kankan ìyàwó mi ìṣe ni ó ṣe. ṣùgbọ́n báwo ni òun fẹ́ ṣùgbọ́n tí èyí ara àwọn ṣùgbọ́n tó ṣe hàtì nìka kèrè ká bá mẹ́jẹ̀ mú tó sọ nìka àbí tó jẹ́ pé èyí jẹ́ kí nìka àwọn aláàbíà ṣùgbọ́n àwọn mẹ́jẹ̀ pé tó kákẹ́sì lè wọlé pé kí ni àti sára àwọn afọ́nà nígbà afọ́ àlò òun ni pé kẹ̀lẹ́ nígbà kí ni fọ́rọ̀ nínú nígbà tí àjàkálẹ̀ àrùn tẹlifíṣàn tí wọ́n wọn àdìsí àdìsí balẹ̀ tí àbùrà tó dájọ́ pé òun gbọ́dọ̀ lè fi pé ìwádìí ẹni tó ti tọ̀ ọ́ ìdè àti wàá tó di àbúrò látàkùn sílé wa nígbà àdéhìká ọ̀sán láti ẹni kúlúwa fún bọ́ọ̀lù wa nípa ọ̀rọ̀ ìdílé àwọn àdéhìká ìdílé káwọn ọmọ wọbi kí àjàkálẹ̀ àrùn àwọn owó rẹ̀ ẹni ká ní kúmọ̀rù kò sáfúkú ó ní ìsàfikú àfikún ní kọ́dárì láyé ìlà kọ́dárì lá mọ sáfún kádà ọlọ́run kan lọ sí kádà ọlọ́run yìí sọ wọn bá ní bẹ́ẹ̀ bá ṣe tẹ́tò òun bẹ̀rù aburú bẹ́ẹ̀ bá ọ̀rẹ́ bíi ẹsẹ̀ tàbí nítorí àwọn ìṣẹ̀kan bá ń ní hiv tẹ́tò torí àwọn ìṣẹ̀kan yẹn ní tẹ́tò tó burú bẹ̀ ṣùgbọ́n ká bẹ̀rẹ̀ sí gbogbo àwọn kan ní àlùbùhí istikhara wa kábàdì ṣe sọ̀rọ̀ mi ṣe kábàdì ṣe wallahu a'lam. if the sister father is a non-Muslim can you be wise to consider whether ọ̀kọ̀lọ́dẹ́ yóò wá lẹ́yìn pé kí ni sísá yìí ṣe láwọn àyè. ìjọ ọ̀kọ̀ṣe ni pé tí bàbá rẹ̀ bá ṣe tètè ṣe mùsùlùmí gbogbo fámìlì wọn gbogbo àwọn tá a kan kọ́ lọ wò nínú fámìlì wọn tí wọ́n bá rí ẹni tẹ́ kó lè jẹ́ mùsùlùmí nínú àwọn fábìlì wọn tó sì jẹ́ pé ọkùnrin táwọn ọlọ́jẹ̀ mọ́ta kàrin tó ṣe la kọ́ wá ṣe wà níbi. tí ò bá wá sí ìdájọ́ ṣẹ̀rí àjẹni tó bá gbé sùn tọ́ òun ni ó ṣe wà níbi. níbi tó fẹ́ rí àìsíkì lápọ́tù ìsìlámì àìpé àbúrú ló kó bá wa. torí bá àjẹ mùsùlùmí àgbẹ̀lẹ̀ kan ni wọ́n ṣe lábàárẹ̀ ẹ̀sẹ̀ láti jẹ́ kẹ́sẹ̀ ọ̀rọ̀ báwọn yẹn ọjọ́ gbèsè ní ìsìn àwọn ọ̀nà kẹ́tẹ́ tí ìṣọ̀rọ̀ àtìláàmù ìwọ̀n ọ̀sán gbèsè tó bá ń ṣe gbèsè ìfẹ́ wọ̀ lọ́rùn àtàgbẹ́yẹ kẹ́lú sí ìjọba ìsìlámù ọ̀rọ̀ nígbà tá a ní ìjọba ìsìlámù kọ́ kọ́nà kọ́jọ fún ìjọba ìsìlámù dìde fún wa. ibà káríkẹ́ni tí sùrùtọ́ bá wà sùrùtọ́ ọ̀rọ̀ ló ṣètò ní òun yóò jẹ́ wà níbi ṣùgbọ́n tí ọ̀rọ̀ àtúntò fọ̀dá òní ọ̀gbọ́n kátìmọ́lẹ̀ àbáyṣe bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ mi ṣe fọ̀dá òní ilé sọ̀rọ̀ kátìmọ́lẹ̀ àbáyṣe kọ́nà kọ́jọ àbúlé fún wa. ṣùgbọ́n báyìí ọ̀rọ̀ wọn fábílì wọn bá fúnra ẹ tó jẹ́ fún wa nínú o káàkiri ìyẹn ó yóò sì jẹ́ pé yóò sọ òun àti ọkọ rẹ̀ bí ẹ̀tọ́ kò ní dájú pọ́kẹ́ ló fẹ́rẹ́ ti kà wọ́n fẹ́ta gbọ́ra wọn lórí mẹ́lẹ̀ bẹ́ẹ̀ lọ lò ṣẹ̀rẹ́ ọ̀fẹ́ bá nìyẹn wọn lọ́wọ́. ìbéèrè mi ti lọ́wọ́ ìrọ̀pọ̀ owó ìrẹsì pẹ́pẹ́ tó lè ìtàlùwẹ̀ pàtàkì ìtàlùwẹ̀ lókèjì yíṣẹ́ ti àdé pẹ́pẹ́ tó lè sọ̀rọ̀ So use Okay. Okay. Though inshallah, máa ń lu àwọn kàtàkà discuss lọ́la extensively. Ṣùgbọ́n sọ́márì ni àwọn bá ní pé gbogbo nǹkan tó bá ti tẹ obìnrin lọ́rùn ló lè máa jẹ́ bí báyìí tí ò sì ní ní ọkọ rẹ̀ la tí ò sì ní tako ṣẹ̀ríà. Ó lè gba Kùránà fún máa rù. Ó lè ní kọ́kọ́ ìwọ́ kọ́ òun ní Hadith. Ó lè ní kọ́kọ́ ìwọ́ kọ́kẹ́ sàlàyé ìjẹ́ka fún mi. Ó lè ní kọ́kọ́ ìwọ́ ìwáyà wá ń ṣù. Ó lè ní anything bàbá ti jẹ́ pé yóò bí ìṣòro obìnrin. Ó lè ní mọ́tò ìwọ́ wa ó lè ní ìtọ́wọ́ bá ti tẹ lọ́rùn tó o ti di pápọ̀ rẹ lágbára rẹ̀ sọfẹ́ yàn fẹ́ẹ́ tẹ́lú ìdílé ìṣẹ̀wá ní sẹ́bà ní òwò gbà wọ́n kọ́ lọ́wọ́ gbà wọ́n lọ́wọ́ gbà lọ́sọ táìsì lásìkò tí mo wà yìí sí ọ́n palẹ̀ ẹnu tó yìí láyé tó ń pọ̀kọ̀ rẹ lágbára ẹni táwọn ẹbí nígbà ìpọ̀kọ̀ rẹ yẹn ò ní àti ìṣó olóòka kò olóòka tó lé ọ̀dà kùránì adẹ́gbẹ́ kùránì kan tó wà fún ṣíọ̀ tó sì wà fún alẹ́ tàbí ṣe máa ń wọlọ́run. alárinà ẹgbẹ́ kó ṣe tàbí yárì ẹnikẹ́ni tó bá ti jẹ́ mùsùlùmí tó jẹ́ àhín tó jẹ́ ẹjọ́ tó ṣe é fọkàn tán tó yẹ tó sì jẹ́sẹ́ tó gbọ́ gbérégbéré tó wọn náà jẹ́ tó nílò àkáyè tí wọ́n lè pèsèǹtì ọ̀rọ̀ ló ṣe intermediary iṣẹ́ rẹ̀ dẹ̀ ni wípé ẹ̀ǹtà rẹ̀ níbi ìṣòro hafi bónú kiri o àbí balùbá hafi bùjẹ̀rẹ̀ ara wọn tàbí sọ́jọ́ gbérégbéré ni sọ́jà gbọ́ bá dìbì òun ni ọ̀dà àkọ́jọ́ tẹ̀ ń sáré tó jẹ́ ìfọ̀kànbalẹ̀ tó jẹ́ ìdọ́lọ́wọ́ bá mi kaná dẹ́gbẹ́ bá wùjẹ́ dẹ́gbẹ́ bá wà ọ̀gá náà ìsìn kò sí tó burú a lè kọ́ síìtì àwọn èèyàn kátà bá rí fún jẹ́ni ọlọ́run kan jẹ́ kọ̀mìtì tàbí àwọn eléyìí wọn èèyàn lè fọkàn sá wọn. tàbí bẹ́ẹ̀ fẹ́ bá bá rí fún súnmọ́ obìnrin tó lè bá wa get information bẹ̀ tó lè bá wa present issue wa kó bá jẹ́ pé mùsùlùmí jẹ́ ẹni tó ṣe é fọkàn sá tí ó jẹ́ni ọlọ́run tí ó lè ṣe intermediary so fi yẹn ṣùgbọ́n lọ́wọ́ Uh, you mentioned that there are three persons that some allow to rent alone. I would like you to mention them again àwọn mẹ́ta àná àwọn pápá. ok àwọn méjì yòókù wà nígbà pé wàlùbùjẹ́rì ah, fi sabilillah ẹni tó jagun sí ojú ọ̀nà ọlọ́run sẹ́yìn nìṣù ọlọ́run ló rẹ̀ lọ́wọ́ bákan náà ni pé ni wàlùmọ̀káfà alẹ́bí yìí dùn àdá ẹni tó já sí wípé mọ̀káfà mi ẹni tó jẹ́ pé ẹrú ni lọ́dà ẹnìkan ṣùgbọ́n òun àti ọ̀gá rẹ̀ jọ ní àdéhùn pé kí ni òtún ní ilẹ̀ iye báyìí mọ̀ sọ́dà ó kú iye báyìí iye tó kù yẹn tún nílẹ̀ kí gbọmọlúwàbí kí n lọ ṣiṣẹ́ iye tó kù yẹn kọ́ sí mi lọ́rùn máa wá padà san padà tó sì láti yẹ fún wọn wàá san owó tóun jẹ ògbó òun yẹn ọlọ́run lọ́wọ́ yóò yẹ owó yẹn fún àwọn méjì òkú yẹn sókè wàlọ́ àmì. This is the last question for tonight. I will continue after Subhi and also complete question. So the question goes first. The istighfar that can perform more than once Is it performed at the time or a different time? Different times ni o sọ̀rọ̀ mi ò lè ṣe bẹ́ẹ̀ kan náà sẹ́yìn àwọn rìpítì ẹ̀ àwọn àwọn rìpítì ẹ̀ náà tọ́ bá ṣe ìkan lónìí ó lè ṣe ìkan lọ́la ìkan lọ́tún la ṣùkọ́ mọ̀ jẹ́ bẹ́ẹ̀ kan náà. Ok ẹ̀sùn méjì wọn lẹ̀ in the case of the sanitary use uh, well the person need to be mara ah, ẹ̀ńtàfẹ́ńtì ní ara rẹ̀ lẹ́yìn. àwọn òṣèlú kan ní sẹ́jọ́ fún aláwọ̀ kò dé ìyẹn o. happy àti mùsàlámù wọn kan rárá àtọ̀ kábìlì èèyàn ọ̀tọ̀ òun ni wùsàrà ní èèyàn ọ̀tọ̀ nàbí kẹrin sí i sọ̀rọ̀ mi yéṣu bẹ̀rẹ̀ àwọn sọ́lá fi hàn ṣe bẹ́ẹ̀ àwọn ìwádìí àkọ́tọ́ bá ń sàdé ẹ̀rọ ara wọn ṣe ra wọn sọ̀rọ̀ mi yéṣu bẹ̀rẹ̀ kọ́ni kọ́jẹ́ fẹ́ ta ọ̀fẹ́ ẹ̀rọ kọjá má haram obìnrin yẹn tọ́bọ́bá rẹ̀ kọjá má haram obìnrin yẹn tàbí tóun náà jẹ́ ẹ̀ńtọ́ sí fọkàtà alẹ́ rẹ̀ sí ìyá ọ̀sẹ̀ kíṣẹ́ ọ̀sẹ̀ kí ni o kíṣẹ́ ọ̀yá sọ ti yé bá ti ṣe bóyá bí bọ́dà rẹ̀ bóyá bí ọ̀nkù rẹ̀ náà jẹ́ kíṣẹ́ ọ̀yá dáadáa fún mi fámìlì ẹ̀ ni àwọn ẹni wọ́n lè ìfẹ́ tó o sì gbogbo ló tètè dùn dáadáa àti àwọn àwọn ayẹyẹ àgbọ̀n tó bá jẹ́ kí ẹ̀ẹ́dẹ́gbọ́n àwọn àkójọ àwọn ọ̀rọ̀ ìtọ́sọ̀ nǹkan àwọn ìdílé àgbọ̀n.